Thank you, Father, this morning, King of glory, Lord of love. It's like this camera is dirty. Let me change it. I'm coming. Thank you, Father. èmi ọ̀run wa o wá ọ̀dọ̀ mìíràn o lóun ní òun àgbẹ̀ o èmi ọ̀run sọ̀kalẹ̀.

ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé wa ró agbára ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé wa wá o rọ̀jò ìbò kó rẹ̀ lé wa lé orí lẹ́yìn pàdé wa yìí o jẹ́ ká rí ọ̀ka tó lọ yes daddy thank you king, king of kings thank you lord of lords ọba tó jọba lọba tó fọba jẹ ọba lánàá ọba lẹni ọba títí ayérayé ọba mi àwọn máa yà sọ̀rọ̀ máa tà sí ògbèjà kẹrù ogun níjà àjà máa jẹ̀bi ọba mi tí mo máa ń pè lájò tó sì máa ń jẹ nínú ilé fún mi kábíyèsí ọba tó péjú sí gbogbo tó wà níbi gbogbo tó mú gbogbo tó sì lè ṣe gbogbo kábíyèsí ọba kò ṣe rí kò ṣe yájú sí ọba mi tí mo fẹ̀yìntì tí ò já mi kulẹ̀ rí kábíyèsí abiyamọ tòótọ́ ọlọ́run ìmọ̀ ọlọ́run ọgbọ́n ọlọ́run òye ọba tó gbénu múdí aṣọlá tó gbénu adélébọ̀ tó ṣe wà ọba tó gbọ́run tó ṣògòrò tó ń gbénu ọmọ ènìyàn fọwọn alágbára gíga lápá jábíjábí ẹkùn ọkọ fáráwò kè gàgàrà tí oṣù àjẹmí babaláwo àwọn ìka bínú ẹni onílara ò lè gùn kábíyèsí ọba kò ṣe rí fín kò ṣe yájú sí kábíyèsí ọba tó tóbi jùlọ tó lágbára jùlọ kábíyèsí aláàfin ọ̀run tó gbogbo aláàfin ayé lọ kábíyèsí ọba kò ṣe rí fín mo gbé ọ̀gá lónìí mo ṣe ọlọ́ba ẹ dàgbà ẹ òfò ẹ dàgbà ẹ fọ́ lójú ẹ dàgbà ẹ òlú gíláàsìsì kábíyèsí ọba tó ní ìmọ̀ lọ́wọ́ ọba tó ní òye ọba mi olóye ọba mi onímọ̀ kábíyèsí ọba tó tóbi jọ tó lágbára kábíyèsí ọba tó lóyún ara ẹ̀ tó sọra ẹ̀ lórúkọ kábíyèsí alágbádá iná aláwọ̀sítẹ́lẹ̀ oòrùn kábíyèsí o ọba mi ọ̀pá tí ẹni tó kanlẹ̀ tó kànrun ọba tó mí kanlẹ̀ tí gbogbo ayé mì tìtìtìtì kábíyèsí ọlọ́run ọ̀rọ̀ kábíyèsí ọlọ́run agbára kábíyèsí o àràwò tó wọlé ikú tìpìlẹ̀ tìpìlẹ̀ kábíyèsí bàbá mo gbé ọ̀gá lónìí ẹ lọ́lá ju gbogbo ọlọ́lá ayé lọ ẹ lówó ju gbogbo olówó ayé lọ you are richer than the richest you are bigger than the biggest bẹ́ẹ̀ ni you are mightier than the mightiest nobody to be compared with you daddy o ṣé o ọlọ́run tí èmi kò rí ṣùgbọ́n tí mo rí ṣe ọwọ́ rẹ̀ kábíyèsí bàbá mi ọ̀gá mi okun mi agbára mi ìmọ́lẹ̀ mi ayọ̀ mi àná mi àti èní mo dúpẹ́ fún yín mo yìn ín mo ṣe yín lọ́ba I cover myself with blood Jesus I cover my daughter with blood Jesus all my well wisher my people my platform with blood Jesus This morning, our ah, Lord, we are going to speak. It's not the word, it's for you, not for me, Daddy. Please speak to your people. Speak to me as well in the name of Jesus. Solve all our problem. Let there be solution today in the name of Jesus. Give up wisdom, knowledge, and understanding. Interpret your word. Interpret your word to people in the name of Jesus. Interpret yourself also to people in the name of Jesus Christ. A ò fẹ́ káwọn èèyàn máa bò wá lójú. A fẹ́ ní ìmọ̀ sí ìmọ̀. A fẹ́ ní ọgbọ́n kún ọgbọ́n. Torí ẹ sọ pé tí ò bá ti ní ọgbọ́n kó rà á. Tó bá lówó kó fi rà á. Mo béèrè fún ọgbọ́n ni. Ìmọ̀ àti òye Olúwa fi fún mi. Fún fún àwọn olólùfẹ́ mi pátápátá ní orúkọ jésù torí pé ẹ fún solomon ní ọgbọ́n ìmọ̀ àti òye ó sì fi kó ọrọ̀ jọ láyé mo gbàdúrà fún ọgbọ́n ìmọ̀ àti òye ní orúkọ jésù àti ìbẹ̀rù ọlọ́run tí ṣe ìpínlẹ̀ ṣe ọgbọ́n bákan náà olúwa fi sínú mi fi sínú ayé àmọ́ mi fi sínú ilé mi fi sínú ayé àwọn olólùfẹ́ mi wọ̀nyí o ọlọ́run gbàkúsù mí sì mi jù tàtẹ̀yìnwá olúwa rìn lónìí o ohun tí ẹ̀ ti sọ̀rí tẹ̀ ti ṣe orí o sọ ohun tuntun ṣe ohun tuntun ọlọ́run mí sì wá sẹ́ẹ̀ gbogbo àtàwà níbí ká jẹ́ alábùkún fún bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn tó ń lò nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ búburú kan ronúkúwàdà bẹ́ẹ̀ ni yóò rí Jésù agbára wa àmín ọ̀rọ̀ tèmi fẹ́ wúlò ní Ọlọ́run má jẹ́ ó takò mí ní ìkẹyìn bàbá jẹ̀mbá ọ̀jọ̀ba má jẹ́ ń jẹ̀bi o Jésù Olúwa wa àmín good morning everybody I greet you all. <laughs> ẹ káàbọ̀ ṣe dáadáa la bá yín ẹ káàárọ̀ nílùú Canada aago mẹ́fà àbí yes I think so aago mẹ́fà ti kọjá yeah time tẹ̀ ti lọ being on this like this i to one mo ti wà bí mo ṣe wà you understand to one o'clock so um, at times you don't use your um, prayer because I want to have long time with uh, you know meditating talking to God uh, you don't disturb people with uh, with that also well I greet everybody this morning from wherever you're calling me watching from um, Kábíyèsí Elédùmarè yes God bless you for saying Kabisi Eledumare and also saying Amen. God bless you. God bless you. A lot of people that under my shadow when they were praying and they always say Amen. God bless you. You will receive double blessing for saying Amen and pressing those who pressing love as well. God bless you. Yes, this morning we are going to, you know, happy Easter Monday as well. Today normally we always celebrate Easter Monday. Ní ọjọ́ tí wọ́n máa lọ sọ pé wọ́n lọ sí Galilee ṣé ti yé bẹ́yẹn. Hmm uh, we thank God. God of wisdom is going to give us wisdom. And we are going to talk about God this morning. Ah, ní bíbélì ẹsẹ̀ bíbélì tí mo fẹ́ ka Matthew náà ni ṣùgbọ́n mo fẹ́ I mean sorry mo fẹ́ ka ìwé Luke eh, ẹ ó fẹ́ jọ the kind of one I read also yesterday but we're going to talk about uh, wisdom and understanding because a lot of these these verses have been causing a lot of problem for people a lot of people are being confused about even Bible and Al-Quran or Word of God naturally. But you know what? My question first, what is Word of God? Word of God is word that God has given to people. Okay? Word of God is word that people has given to, I mean, God has given to people by inspiration or by voice or by dream. You understand me? Nobody, I said Al-Quran and Bible àwọn èèyàn ló kọ let me speak Yoruba. god bless you for coming when you are coming this morning just press love and also when we pray we should say amen okay we just want to talk about wisdom because wisdom is very is profitable okay for those who don't have wisdom they must do what they must buy it if they have money wisdom that's why a lot of people dey sending their children to school these days you know what to make i mean to educate them because that is education we can call education but at the same time education of this world is different from knowledge and understanding you understand some people go to school but they don't have wisdom they don't have understanding so but some people oh my god shake a person don't say that and don't do that if you don't understand it if you are talking about something you don't understand let me learn if you do that i curse you don't má wa don mi wo. tó bá dán mi wo. ọ̀run á dán ẹ tán tó bá pèrè ẹ ní ayé tó dán mi wò Ma máa sọ pé kọ́lọ́run dán ẹ wàá rí àdántán tí ò ní solution so má dán mi wò because some people wọ́n fẹ́ dánra wọn wò nìyẹn o ọlọ́run á dán ẹ wò that's all ìwọ tó ń sọ̀rọ̀ kínní yẹn kọ́lọ́run kó bá mi dán ẹ wò ló bá tán that's your answer kọ́lọ́run kó bá mi dán ẹ wò don't press your angry face what for on what sense ó ti tán kọ́lọ́run kó bá mi dán ẹ wò kó kàn rí ìdánwò láti ọ̀dọ̀ ọlọ́run finish bóyá o pass bóyá o máa pass that's it so but what i want to say this morning i want to preach about i'm not um in show we wù mí tẹ́lẹ̀ So yesterday oh yeah, kí n i want to talk about jealousy jealousy and heaviness you understand but no this one i'm talking about wisdom wisdom also under wisdom we can also discuss jealousy wisdom is a thing that is very very profitable those who believe in god is wisdom when Jesus Christ himself was I mean tó béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ta lẹ fi mí pè he just want to try their brain as to show maybe they really understand maybe they have knowledge understanding because when somebody don't have knowledge of things it's possible he fall into danger you have to have a knowledge of things anything you are doing if you don't have knowledge of it don't go to it okay you want to go into any business you don't know the you don't have the knowledge of the business don't venture to it don't say because somebody just say do it you want to do it when you invest some money on it it's possible you do what you fumble it's possible for you to do what to fumble to wumble and also to crash that will not be your portion it will not be my portion as well we want to talk about wisdom this morning wisdom and understanding and before we go into this prayer you can pray that prayer i can give you one few seconds pray it for yourself as you are looking at me God should give you wisdom A lot of people being trapped. A lot of people fall into trouble on this life. Uh, you know why? Because they don't have knowledge of where they are going to. And I tell you, the word of God, what they call word of God, is word that people, I mean, God give to people by inspiration. What you want to tell me that? Ní Ọlọ́run ti sọ̀kalẹ̀ tó wá kọ Bíbélì àbókọ Àlùkùránì. No, it's been written. All of them been written by God, by people, by inspiration. Ó dàbí kéèyàn lala, But these days, you know what? We hold on old things. A máa ń hope lórí old thing. That is why you see a lot of people, you know what? They are falling now. You getting me now? Ọlọ́run nìkan ni Ọlọ́run láéláé kò sí tó ń jẹ́ bàbá wa mọ́ ìṣẹ̀dá àwọn bàbá wa nǹkan bẹ́ẹ̀ you talk about yourself you know can them can somebody say to you pé ọlọ́run ọlọ́run bọ́lá o àwọn fẹ́ fi gbàdúrà ǹjẹ́ iṣẹ́ ọwọ́ rẹ mọ́ ǹjẹ́ iṣẹ́ ọwọ́ rẹ dára bẹ́ẹ̀ ẹ̀mí fẹ́ sọ fún yín lónìí pé kò sí ẹni tó rí ọlọ́run rí kò sì sí ọlọ́run fúnra rẹ̀ ó ti pọ̀ ju ìwé yìí ó pọ̀ ju ọ̀rọ̀ rẹ̀ rèé o ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ò tán síbẹ̀ ẹ̀yin gẹ́tí ọ̀rọ̀ ọlọ́run ní ìmọ̀ ó tẹ̀síwájú ọ̀rọ̀ ọlọ́run láàjù ó tóbi ju bí a ti rò lọ ẹ̀ ń gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ yẹn so a lot of people get inspiration just like way now we are not you know what a lot of people are not they are not they don't honour people like olden days people are not being honoured okay people are not being honoured like olden days you understand me because ohun tí mò ń sọ lẹ́nu ni pé ọlọ́run ò tí ì fún ọwọ́ rẹ̀ kọ ìwé ó lè sọ fún yín nígbà kan wọ́n náà lọ síbì kan when God wants to talk to people, when you are not invested, that's why you need to know one thing. God talk to everybody. Only people don't listen. Okay? Only people don't listen to God. You have God talk to people. Okay? tó bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọmọ kékeré bóyá o ṣẹ̀ gba jésù bọ̀ tó bá jẹ́ ẹni tó ń gbàdúrà tó bá sọ ọlọ́run jọ kí ni kí n ṣe tó bá lọ nígbà yẹn lọ́run tá a bá ń lọ pray mo lè gbàdúrà mo lè ní ọlọ́run kí ni preach lẹ́nìí what's going to be the title bóyá ọlọ́run ti bá mi sọ̀rọ̀ lójú àlá bóyá mi ò gbọ́ bóyá mi understand bóyá ti fún mi ní inspiration kan mi ì follow ẹ̀ now bóyá mo ti maybe at times you just want to want to talk to God me lady I want to read your word I want to study you just open Bible ibo lo ṣí kò ṣe pé kó máa dífá o àwọn kan ń fi ọ̀rọ̀ wọ́n fi bíbélì dífá àwọn kan máa ń fi àlùkáràn dífá tó máa so kọ́kọ́rọ́ mọ́ tó máa níbẹ̀ mm, mm, we talking about wisdom today wisdom and I'm going to tell you to pray for God to give you wisdom God, give me wisdom, knowledge, and understanding more. Give it to my children. Give it to my people in the name of Jesus Christ. You know what? When you have wisdom, a lot of people are not making things Nino ayé tori pe pé ko kò ní ìmọ̀. ni ní àwọn èèyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀. Ní tí Jésù sọ nìyẹn. Ó my people perish because they do what? The lack of knowledge. No knowledge for some people. You understand me? Kì í ṣe kéèyàn ní crook brain ni ó kì í ṣe kéèyàn máa jalè kó máa fẹ́ pull èèyàn down to get money o no wisdom òun náà ni solomon ní òun ló fi jẹ́ pé solomon kò sí ọba tó dàbí rẹ̀ are you getting me àwọn èèyàn wọn wọn copy nígbà yẹn lọ́hùn because nígbà yẹn gbogbo nǹkan tó bá ti rí tó bá good tó bá good you know belongs to ọba gbogbo ọba ṣó ti yẹ yín mẹ́yẹn gbogbo nǹkan tó bá ti good tó bá ti wà lórí ìlú nígbà yẹn lọ́hùn-ún ọba kan ló máa wà ní gbogbo ìlú irú nàìjíríà yẹn ń sìn ọba kan ló máa wà ń bẹ́ẹ̀ so ọba yẹn whatever they have in that uh, country is going to be for the king just like bí wọ́n ṣe ṣe ní àwọn tó ṣì ń practice àwọn kìíní òun náà ní London of a thing so those things belong to ọba so now kò sí ọba tó lè tó because gbogbo àwọn èèyàn ti ṣe kíní wọ́n ti open up wọ́n i mean wọ́n ti wake up wọ́n dẹ̀ ṣe kíní wọ́n ti pín pé ìwọ ọba kan ṣoṣo ò lè kàn máa roll especially in Africa African people they are very intelligent but what i want to tell you this morning is wisdom Is wisdom. Let me read for you first, but we are going to preach about wisdom. Okay? Bí àwọn mo fẹ́ kà láti ìwé ìwé Luke I mean Luke twenty four ni mo kà báyìí ẹsẹ̀ thirty six ó ní bí wọ́n sì ti sọ ń sọ nǹkan wọ̀nyí Jésù fúnra rẹ̀ fúnra rẹ̀ dúró ní àárín wọn ó sì wí fún wọn pé àlàáfíà fún yín ṣùgbọ́n àyà wọn fò lọ ẹ̀rù sì bà wọ́n ẹ̀rù sì bà wọ́n gidigidi wọ́n sì ṣe bí àwọn rí ìwìn wọ́n ṣe bí pé àwọn rí ìwìn lẹ́nu pé yesterday I was telling you that ngbà tí mo kà níbi ibẹ̀ yẹn ní verse ẹsẹ̀ kẹfà lánàá wọ́n dẹ́mi ní inú ìwé Matthew tí mo kà ó ní Jésù ngbà tó ń kan Jésù tó mu ngbà tó when he got to a stage Jesus died I mean Jesus did what he submit himself ó ṣe kí ni happy easter thank you fún mi bumi thank you true talk thank you ó ṣe kí ni jésù jọ̀wọ́ ẹ̀mí ẹ̀ wọ́n ní wọ́n gba ẹ̀mí jésù èmi máa the day God gave me some inspiration about Bible are you getting me now about about God can give you inspiration about himself without you reading Bible I'm not saying you should not read Bible you study Bible okay but I'm telling you today that kò sí ìwé fúnra rẹ̀ tí Ọlọ́run fúnra rẹ̀ About bá jẹ́ láti Genesis to Revelation even the aligram himself ẹni to bá sọ fún mi pé òun ṣe mọ́ níwọ̀n rí ọlọ́run rí pé kò sí ẹni tó lè fojú ara rí tó ọbọ lójó kò sí tó fi ka bíbélì àbí tó ti kọ aligram no he give inspiration just like you Where is giving some people now or uh, he give me my he give me my own he also giving people you getting what i'm saying now but ní ayé àtijọ́ they honour people if God is speaking some people tó ń bá torí ẹmọ bá ṣe wà láyé yìí sí wọ́n bí ẹlòmíràn tó jẹ́ odi wọ́n bí ẹlòmíràn to gbọ́ràn To jẹ́ to lè sọ̀rọ̀ wọ́n sì bí ẹlòmíì tó jẹ́ afọ́jú so tó o bá rí ẹni tí tó o bá kúkú ti ń ṣe afọ́jú so ti yé there is no need to láti máa sọ fún ẹ pé nǹkan tí wọ́n sọ lélẹ́yìí ẹ̀ ń gbọ́dọ̀ mi ọlọ́run ń bó oníkálukú sọ̀rọ̀ in different ways God speak to people some people hear voice some people see some people have dream some people tó bá close ojú wọn máa rí they go trance they go they get it some people have inspiration Some people, when they open their mouth, they begin to say something. They begin to talk. One ni, èmi bí ṣe why? Me, I know they study. Tó bá ní kẹ́mi wo, kàn ní kẹ́mi. Tó bá ní kàn ṣe kíní. Kàkàrà mú kan sórí. Mi ò ní mọ́ǹsì, mi ò ní. Ṣó ti yé pé kàkà bíbélì kàkàrà mú sórí. No. But when I want to, when I pray, when I tell God, speak through me, is not my word. Because tí bá ti lọ study dáadáa, I'll be telling you my knowledge, what I study. But when I tell God, speak to people, speak to me as well give inspiration torí at times tí n bá kàn án nítorí gbogbo ṣáà tí mi ti ń bá ṣe mi ní ní time láti wò mí but nígbà mi ti bá kàn wò mí gan gbà má kàn máa wò pé am I the one that say this one ṣé mi mo sọ eléyìí ṣé mi mo sọ eléyìí so in tó bá ń sọ lénìí mo fẹ́ fún ẹ ní mo fẹ́ sọ fún ẹ pé kò béèrè fún wisdom because it's going to be in record these days now nobody writing but we are speaking like you are speaking now is go ó wọnú google lọ they also storing it for us ṣe mọ̀ pé bọ́ọ̀rọ̀ ṣe wọnú google tó ń wọrí social media yìí tó ti sọ gbogbo nǹkan di mother mother mother mother mother is wọ́n ti modernize ẹ̀ do you know their story i mean one by our store those things is on our storage torí àwọn àní backup wà bó ṣe wà níbí lẹ́yìn ní lórí fóònù yìí bẹ́ẹ̀ ni àwọn ènìyàn bẹ́ẹ̀ ni àwọn òyìnbó bẹ́ẹ̀ ni google tán àwọn tó ń pè ní google yẹn bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo ẹ̀ lọ́wọ́ so we are praying we are asking me we are talking about wisdom knowledge and understanding because I, I, eh, a lot of people wọ́n ti bèrè lọ́wọ́ mi pé ẹ eh, wọ́n ní níbi ìwé báyìí ẹ eh, wọ́n ní bọ̀ tó ṣe báyìí wọ́n ní ṣùgbọ́n ó ṣe báyìí wọ́n ní gbòó ṣe báyìí àwọn ìran tí ọlọ́run fi wọ̀n mí ṣé rí nígbà míì tó o bá jí tó bá jẹ́ àlá lọ́la tọ́lọ́run ń bẹ́ ẹ sọ̀rọ̀ tí o bá máa jí o lè oríran yẹn but if you want to put it in written either you add more or you remove from it are you getting me either you add more or you remove from it because ìgbà tó ti tó wà yẹn at that moment you are even tó ti wà trance nígbà tó bá wà lójú oorun you can communicate pẹ̀lú spirit it's not by it's, it's not compulsory to be evil spirit spirit of God communicate with people when you are no longer when the flesh is sleeping or so when you are also you you give your body your spirit more into the things of God than to the thing of the flesh ṣótiyé you get more inspiration you get the uh, I mean, God attention you get the word of God you also the the the vision you understand you hear okay so nobody nobody I tell you today nobody alikrano ẹni tó bá sọ fún mi pé Ọlọ́run ló kọ́ kó wá jáde kó sọ fún mi don't be ignorant of the truth but when God is using people when God is sending message don't me. don't disregard I mean báwo mo ṣe lè put ẹ don't be ignorant okay don't be ignorant when God is talking when God is talking you will know anybody that has the sign spirit you will know that's why I don't want people to deceive me Jesus is real okay I read some places there and you don't crack yourself about the answering some question you want to do. By the time you argue, you don't pray for God to give you wisdom about things of God, you will sin against God so don't let anybody àṣẹ ẹni tí bá ṣe tán sí tí bá tún ṣe tán tí bá fi pẹ́ ní èsì ó dẹ̀ lè wù mí kí n kàn wà natural bẹ́yìn kí n wọ skippy àbí kí n wọ short àbí kí n wọ long àbí kí n wọ ṣòkòtò àbí kí n wọ kí n tún máa jó but you know when in time uh, you want to study the word of God it's not telling me not to do something ṣó ti yẹ yín bẹ́yẹn kò sọ fún mi pé okay o tí bá ti ń gbàdúrà tó pé mo ń gbàwẹ̀ I need to talk communicate with God you cannot communicate with God twenty-four seven ní twenty four hours yẹn o ò gbúdọ̀ o ò lè communicate pẹ̀lú ọlọ́run for that gbogbo period of that time okay because ọlọ́run gan kò sọ pé kò ṣe bẹ́ẹ̀ he want you to communicate with him he want you to do many things ọlọ́run ṣe fún wa nísìnyí ni pé learn how to do things a lot of people i'm not saying they should not be church it should not be mosque no but you know what àwọn some people after tí wọ́n bá ti ṣe tán they want to see pastor they want to wọ́n máa kill báyìí wọ́n very pastor at the end of the day those pastor they will sin against them because wọn ò lè rí gbogbo wọn pastor ti ṣe tán iṣẹ́ tí ọlọ́run ran ministration tó fún ó ti sọ ó go here and pray i mean and preach the gospel ó ti preach the gospel tán bóyá inspiration wà now he give you pray you don now pray now you want to ó yá o o fẹ́ bẹ̀rẹ̀ sí ẹ wá tún tò ní ẹ I want to see you privately ní ó ní kankan tí mo fẹ́ sọ fún yín let me tell you our pastor is not God our pastor is not our daddy um, is not our solution center okay ọlọ́run orí kan ni wọ́n ní anointing bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ń sìn because i'm telling you because i ask God and God want to use me ìkànnà kì í ṣe gbogbo èèyàn ọlọ́run bó ní kálukú sọ̀rọ̀ kò kì í ṣe gbogbo ọlọ́run máa lò ẹ̀ ń gbọ́ fún iṣẹ́ láti fún àwọn èèyàn ní knowledge and let me tell you something if you don't have the spirit of God you can't have understanding you can't have knowledge what i'm saying right now you know àwọn èèyàn ti máa wò pé ẹ eh, ọjọ́ Pentecost wọ́n ti revival wá ṣẹlẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe i'm not condemned no i'm not saying it's not like that okay but you know what when even when you are pre preaching that to people when they don't have understanding they cannot tí òye wọn kò ní yé wọn wọn kò máa máa béèrè question ni ẹ ṣé jésù rí ẹ ni wọ́n sọ pé question Bye bye. ẹ wọ́n ló wá sí kinní kan ẹni tó bá láàlá ìwọ ríran ọlọ́run bá sọ yes god speak to people of course ẹ kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù ọlọ́run bá sọ̀rọ̀ god speak to people that's for you to know that ẹranko gan ọlọ́run máa ń nígbà mìíràn tí ọlọ́run bá fẹ́ ṣe nǹkan tó bá rí pé ó fún ẹ ní attention tó ò gbọ́ á wá fún ẹ ní ó lè jẹ́ kí ẹranko tó wà ní ẹ̀gbẹ́ kó máa fún ẹ ní sign ìyẹn náà fi sọ pé ẹranko kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù ó sọ̀rọ̀ nítorí ńgbà tí áńgẹ́lì yọ sí bẹ́ẹ̀ ni because ibi tó ń lọ yẹn gbogbo nǹkan tó yẹ kó ti ṣe kò ṣe now god ẹlọ́run wa ń gbẹnu kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù sọ̀rọ̀ because òun gangan bóyá òun gangan ò sọ̀rọ̀ eh, kò get nǹkan tó yẹ kó ṣe you get me now now eh, example rèé tí àwọn èèyàn bá wà ní nàìjíríà àwọn tó máa ń study animals there was a time mo ní mo rí wọ́n gbé ajá kan fún mi mi ò like pet torí ẹ̀ mi ṣe wà mi like pet i hate pet because number one wọ́n máa máa mess around wọ́n máa ẹ̀ máa kógbé èèyàn wá kó tẹranko bí mi ò fẹ́ sọ̀rọ̀ mo wà ní ọ̀mọ́ teaching ni this morning okay ó ní bí orin kan ṣe kọ́ orin barista ó ní béwúrẹ́ lè kú ó kú ìlú lólù ó ní béwúrẹ́ lè kú ó kú èmi ò lè kó mí èèyàn tí ń kó mí ẹran èmi ò láìkí. Like not naturally I don't like them because I will be creating my time to be no wọn ẹranko ni wọn ẹranko animal should be in the animal's kingdom I'm a woman being that's my own belief okay some people love it I don't love it I don't hate them but I don't love it because animals is possible is easy for demon to use because they don't have common sense. The way God gave us knowledge, the way He gave us understanding, their own is to use it among themselves. The moment you are using animal as anything, as your friend, as anything, ẹ̀mí ẹranko, ọ̀nà ọ̀ma wà You behave like animals. Your friend because kò sí ọ̀rẹ́ tó bá choose tí ò ní pọ̀ nǹkan sí ẹ lára. Tó bá choose olóòtítọ́ òtítọ́ máa bẹ̀rẹ̀ sí ṣòtítọ́ tẹ bá fẹ́ rìn ó máa bẹ̀rẹ̀ sí lẹ́ǹtò bíi ìtẹnìyẹn jẹ́ two cannot work together except they are in agreement Is a common verse Amos three three so knowledge and understanding là ń sọ ní àárọ̀ yìí ọlọ́run àwọn ènìyàn ló gba inspiration all what they wrote about Jesus Christ all about God in this Bible and in our Quran anywhere is being given by people and let me tell you something when people are giving especially now nígbà tó ní èdè ayé ti dàrú this gbogbo ayé yìí èdè kan ni wọ́n sọ tẹ́lẹ̀ kó tó di pé according to the word of me ọ̀rọ̀ tá a kà nínú bíbélì now ní ìgbà tí àwọn ọmọ ènìyàn tún wá bẹ̀ sí sọ pé wọ́n fẹ́ wàdí ọlọ́run they do it now tó bá sọ pé wọn ò ṣe é ẹ mọ̀ kan tó máa fún mi ní tó fún mi ní confirmation pé gbogbo tó ń ṣe é sì ń they do it that time ṣó ti yé bọ̀ tó máa ń ní time tí òṣùwọ̀n máa ń kún tí ó bá ti kún ọlọ́run á wá fẹ́ ṣú ààrẹ ìyẹn nígbà ni wọ́n ń kọ́lé ìṣọ́ bábélì lòdì sí ọlọ́run ọlọ́run wá wò pé kí la máa ṣe then he sent confusion to their midst àwọn kan máa ń ta wọ́n máa ń go against the new testament against the jemi about jesus christ èyí tó ń sọ láti generation mi genesis to ibi tó dúró sí bóyá malaka bó ló ti parí ná bóyá amos who tẹ́ ọlọ́run fúnra rẹ̀ ló no you don't do that you don't you don't understand now ọ̀rọ̀ tó bá ti dára tí ò ń ṣe blasphemy tí ò ń ṣe tó máa inspiration from the Lord from the throne on this earth there was a day mo wo mo padà nígbà ti mo ṣetán mo wa boni níjọ́ yẹn mo ní èmi mi ò mọ̀ ọlọ́run sọ fún mi nínú àdúrà yẹn ní ọjọ́ náà lọ́run pé ó ní ṣé o mọ̀ tó ní ó tẹ́ sàn ó tẹ́ ilẹ̀ bí ẹni tó tẹ́ ní ó sì tẹ́ tọ́mọ̀ bí ẹni tó tẹ́ aṣọ ó ní ṣe mọ̀mọ́ pé ayé yìí bí ó ṣe tó tí ẹnikẹ́ni ò òpin rẹ̀ tí ọmọ ìbẹ̀rẹ̀ rẹ̀ ó ní you know is ó ní ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ mi ni the spirit of God the inspiration of God made me to understand pé ní ọjọ́ tí ọlọ́run mo gba àdúrà kan mo wá sọ fún àwọn ọ̀tá mi mo wá sọ fún ọlọ́run mo ní àwọn ọ̀tá mi mo ní àwọn tó bá tún tẹ tí wọ́n ń tẹ tí wọ́n ń tẹ ẹsẹ̀ ọlọ́run mọ́lẹ̀ tí wọ́n ń ṣe gàràgàrà mo ní kẹ́ ẹ rántí pé ẹsẹ̀ ọlọ́run lẹ̀ ń tẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ wọn dẹ̀ ni pé ẹ mọ̀ nǹkan tó jẹ́ kí n mọ̀ wọ́n ní ní ìkẹyìn àwọn mùsùlùmí kan sọ wọ́n ní ilẹ̀ yìí máa ṣe ẹlẹ́rìí wọn wọ́n máa ń sọ wọ́n ní ilẹ̀ máa ṣe ẹlẹ́rìí ìyẹn mi pé gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ọlọ́run ló sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ọlọ́run ló ní ìmísí ayílẹ̀ tí mi ọlọ́run ọmọ wa gba ìmísí ní ọjọ́ yẹn pé ilẹ̀ yìí ẹsẹ̀ ọlọ́run ni ó ní tí èmi bá yẹsẹ̀ ní ẹsẹ̀ ẹnìkan ẹni náà á di ìrólẹ̀ á ṣe kí ni á wà lábẹ́ ẹsẹ̀ ọlọ́run yèké poso tayaba magaba èyí tó wà ní sọ́mọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ àánú òun ni ààbò kò gbúdọ̀ jálù yín kò gbúdọ̀ jálù ènìyàn but do you know what a lot of people go to space wọ́n á gbé ara wọn sínú kinní kan ó ní kinní yẹn báyìí wọ́n ṣe bíi wọ́n á gbé lọ wọ́n á déédéé wọ́n á lọ sí space wọn ò dẹ̀ tí ì rí nǹkan tí wọ́n wá náà látijọ́ tán ti ń wà because ọlọ́run ò lè rí pẹ̀lú ojú ara ọjọ́ ìdájọ́ ló máa ṣẹ̀ṣẹ̀ rí ọlọ́run anybody could not you cannot talk to yourself again that time inspiration ni gbogbo ènìyàn gbà láti ṣe kínní láti kọ ọlọ́run mí sí ènìyàn ṣùgbọ́n àwọn ènìyàn nísìnyí wọ́n máa ń fojú commonize ẹni tí ọlọ́run bá lò tí ò bá tí ì lówó and let me tell you something ibi tí ò bá ti rò pé o máa rí ọlọ́run ibẹ̀ ló máa ti rí o ohun tó ń jáde lẹ́nu mi ọlọ́run ni ọ̀rọ̀ tó dá ayé tí ẹ ń béèrè níbo ló wà ọ̀rọ̀ ọlọ́run ni àná dẹ̀ mo ṣe sọ pé ọlọ́run ní ẹ̀bùn ó fún everybody ní láì even kó o má lẹ́nu kó o jẹ́ odi ó lè jẹ́ ibi tó o bá ní ibi tó wà ibẹ̀ ló máa you see God is good God he, he has Everything, good thing for everybody. We praying, We talking about wisdom, knowledge, and understanding. A country tí ò bá ní wisdom, it's possible they fail. A family that have no wisdom and understanding, it's possible they are not surviving. They don't make it. Because it takes the wisdom of God to know for you to know that it's good to build yourself not to pull yourself down the people that put people down they have no knowledge those who choose to destroy life who go after people who steal who do many things they have no wisdom they have no understanding we are going to pray today a lot of people that are jealousy that have jealousy spirit They don't have. Because the Bible said that the I mean the fear of God is the beginning of wisdom. Wisdom is profitable. Wisdom is good. God himself is wisdom and is his word. Since that day, the, I mean, I um, mean the, this war was confused. The language was changed. Then, since then, the barrier came. But nobody ever sit down and ask themselves, And let me tell you, when you don't understand, when you want to, you, you, people learning people language, you can't get it 100% the way God give it to those ones. Ní ìlú mi, ní ìlú mi, ní Ìkàrẹ́, wọ́n máa sọ̀rọ̀, àwọn èèyàn tó bá ní wọ́n gbọ́ Ìkàrẹ́, wọ́n wá lu àwọn èdè kan fún ẹ. Èdè Ìkàrẹ́ náà ni o ò ní gbọ́. Ní ìlú bòmíì náà, òyìnbó yìí lẹ ṣe máa rí pé wọ́n ní English. We have different English even when you speak your own English they will still tell you it's wrong are you getting me because of the mentality they created they put they give to some people the white people also that know that English will try to form some things they even said to the Wole Soyinka even when you speak bad English what is not in our this we are going to put it in dictionary but you know what because people have no knowledge they will call you such a literate why do you want to mingle with that idiot with that person so low with that this and that who are you because you have no knowledge you have no understanding you have no wisdom when you have wisdom you will know that orí ò ju orí lọ tó o bá rí kankan gbà àánú ló you don't talk people down because you are better in one this area do you know that that person you call useless do you know he also has something that when you have wisdom knowledge and understanding you will know that this person has something that you need. I'm telling you wisdom is very very when you don't have wisdom as well <laughs> you cannot oh báwo ló ṣe fẹ́ ṣe olúwa tó o bá ti ní wisdom tó o ní knowledge o ní láti ní ìyàwó o dẹ̀ ní láti lọ́kọ tó o bá ti ní wisdom tó o ní knowledge tó o dẹ̀ ní understand o ní láti bímọ tó o bá ti ní wisdom tó ní knowledge tó ní understanding o ní láti kó èèyàn jọ a lot of people when i look at them kì í ṣèmi náà o mo dúpẹ́ tèmi o ẹ̀ ń gbọ́rọ̀ mi i don't hate people and i don't show too much in tẹ́ bíi pé bóyá mo ní nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wisdom profitable knowledge wisdom and understanding but the fear of God òun ló lè fún ẹ ní wisdom when you don't have fear of God you cannot kò lè yí ẹ nǹkan tẹ̀mí you be confused tẹ̀ máa fi tíjẹ́ tọ́lọ̀ máa tẹ̀ máa fi kúrò láyé you be confused why you kí ló dé tẹ̀ ń wádìí ọlọ́run ó ti make ara ẹ̀ ó ti confuse àwọn ènìyàn on his own he make you to be confused don't crack your brain kó má bàa ya wèrè and don't serve what don't give honour to n tí ò yẹ kó fi ọ̀nà fún. those preaching about our ancestors and kìnìkan kìnìkan àìgbá àwo mi ní kéèyàn má pọn èèyàn lè rántí bàbá ẹ̀ tó ti kú náà kó sọ pé bàbá òun o but you know what your father tó ti kú yẹn he has a talent although the moment is going Eh, ẹ̀ yẹn ó lè ti ṣe nǹkan kan sílẹ̀ it doesn't mean you should worship ẹni tó ti kú yẹn ọlọ́run ni tó fún ní talent anybody any òòṣà any ogun any gbogbo nǹkan kí nǹkan tí wọ́n lè máa sìn ní ayé yìí all of them God created them don't give honour to those ọ̀nà ẹni tí ọlọ́run wò tí ọ̀nà ò yẹ fún ògo ọpẹ́ ọlá for only God but when you don't have knowledge you are older than me doesn't give you kò fún ẹ ní oore ọ̀fẹ́ láti gbọ́n jù mí lọ ọlọ́run ló gbọ́n òun nìmọ̀ òun lòye lónìí mo fẹ́ kó o fún wisdom knowledge and understanding a lot of people don't have it they confuse they do many things okay wọ́n fẹ́ they want to compete with some things you know what wàá kọ́kọ́ sọ fọlọ́run ohun tí ò ní jẹ́ kí n ní ọgbọ́n tí ò ní fún mi ní ìmọ̀ ìbẹ̀rù ọlọ́run ni òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n wàá kọ́kọ́ bẹ̀rù ẹ̀ don't just say because people are talking you want to talk just then because nǹkan tó is good you cannot read what you write in tó pọ̀ nínú bíbélì tó bá tún preach ẹ̀ fáwọn èèyàn kí la fẹ́ gbọ́ tá àti ìgbọ́rí àti ti ka bíbélì several times tó parí ẹ̀ ẹ̀ ń it's good to read it but you know what those who are tó Agbara, agbára ẹ̀mí mímọ́ the real preacher of gospel tán bá gbàdúrà tán tán bá ka wọ́n lè ka ẹsẹ̀ bíbélì kan but they will preach they will preach and preach and preach although teaching telling people quoting giving many verses at times for people that want to study the word of God you want to know more about God but those people who preach the gospel who have the inspiration wọ́n máa ka ẹyọ kan báyìí God will give them inspiration and he will tell them nǹkan tẹ́ ẹ̀ gbọ́ rí kò ó ṣe kókó máa sọ blasphemy o. I was going one day mo bá jáde mo òtútù mu. the snow was coming down mo wa wo ojú sánmọ̀ mi ò mọbi tó ti ń Wa wá ẹni tí ẹ lọ wò dáadáa wàá kàn rí ìgbà tó bá ti ń jábọ́ bọ̀ nínú bó ṣe ṣe wà yẹn náà lójú òfurufú plane mi wà tó I ask myself do you know God is a mystery bá a ṣe ń sọ̀rọ̀ báyìí ó wà nínú ó wà nínú ẹ̀ ó wà nínú mi ó wà ní gbogbo gbogbo nǹkan tá à ń ṣe láàyè gbogbo ẹ̀ ló wà corona òun dára ẹ̀ ni coronavirus ti jáde whatever orúkọ tó bá wù kán pè whatever things tó bá wù kán máa pe kinní yẹn ara ẹ̀ ló wà so mighty inú ayé tó wà yìí ó wà nú ayé yìí ọlọ́run inú ayé ọlọ́run láyé ọlọ́run lọ́run ọlọ́run ni ilẹ̀ ọlọ́run ni òkè ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run ni ìmọ́lẹ̀ ọlọ́run ni ohun gbogbo ọlọ́run ni ohun gbogbo nínú ohun gbogbo don't confuse yourself relax pray for wisdom knowledge and understanding but the fear of God is the beginning of wisdom fear God ẹni tí ò bẹ̀rù ọlọ́run á ṣe ìlara ẹ̀rí lójú ẹ̀ clearly ẹni tí ò bẹ̀rù ọlọ́run akùnrọ̀ wọn lè sanwó fún kó sọ nǹkan mi á sọ báyìí lé nítorí owó tó bá dọ̀là á sọ eléyìí nítorí owó tó bá jẹ́ ọ̀túnla á sọ nítorí nǹkan mi because no fear of God no fear of God people that don't have the fear of God if they destroy people's life it's a normal life to them no fear of God no knowledge no understanding because àwọn èèyàn wà confused lọ́jọ́ tó re òkè ọ̀run tán ka luke tán ka matthew tó ka gbogbo kinní yẹn people luke ẹnìkan ló ń jẹ́ luke matthew ẹtìmọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ rúùtù ẹnìkan ló ń jẹ́ bẹ́ẹ̀. aka ìtàn rúùtù bó ṣe rìn àjò ayé bó ṣe rìn all those people ẹ ń gbọ́ We reading about them, what God has done for them. Kí ni Ọlọ́run ń ṣe? Ǹjẹ́ ìwọ recognize tí Ọlọ́run tiẹ̀ ń lò ẹ́ fún? Ǹjẹ́ o mọ róò tó tiẹ̀ ń pè láyé? Ǹjẹ́ o gbé róòlù tiẹ̀? Ǹjẹ́ o ṣe? Everybody with their own career. Some people their career ó máa ní owó nínú career ẹ̀. Owó yẹn secondary ni torí bíbélì ní ká kọ́kọ́ wá àjọba ọ̀run bí inspiration ṣe wá tí wọ́n kọ́ ó ní àti òdodo rẹ̀ ó lè tí ó bá kó àfikún fún ìjọba kí náà kọ́kọ́ ní ká wá ti ọlọ́run wọn ò ní ká wá ìjọba rúùtù wọn ò ní ká wá ìjọba ògún àti ṣọ̀pọ̀nná wọn ò ní ká wá ìjọba òrìṣà kí òrìṣà ọba àtàlà àbí olúwẹ̀rí màgóòdò wọn ò ní ká wá ìjọba kankan ju ìjọba ọlọ́run lọ tẹ́yìn náà bá dẹ̀ mọ̀ ọlọ́run ló yẹ ká máa sìn ká dẹ̀ máa bọ òun ní òrìṣà ńlá òun ní òrìṣà kúnlẹ̀ bọ. àwọn ọ̀rọ̀ tí èdè ayé ti dàrú yẹn people are confused lẹ́ni kí wọ́n bá lè ní personal interest i mean knowledge and understanding about God pray for wisdom ẹni tí ọlọ́run bá fi wọ̀n fún ni o there was a time me too I was confused I say blasphemy honestly I say blasphemy bàjẹ́bàjẹ́ a lot of people ó tiẹ̀ ní àwọn àfáà tán tún gbé pé ẹnìkan wà lórí Facebook ó lóun fi kiri kan mu mi ò fi ṣakọ kí ṣe pé mo fi ṣakọ ẹni tó bá dẹ̀ mugbó tí ò bá ti dà lórí tí ò jẹ́ pé kò jẹ́ nǹkan kan fún kó má bàa dà èèyàn lórí rú because ní ìlú wa ní Africa ṣe rí àwọn nǹkan tó ń ṣiṣẹ́ lára wa somehow nílùú òyìnbó máa tún ṣiṣẹ́ lára wọn ó máa dáadáa ìmí wà tó ò gbà wọ́n láàyè àwọn kan sì wọ́n ní malaria ló ń ṣe wọ́n kì í ṣe malaria ni wọ́n pè kó kó kó eh, covid nineteen it's not malaria because malaria is being caused by mosquito and there is no mosquito on those countries that they are dying it's not it's different but tó kàn jẹ́ way, it give them the same symptom having body pain temperature fever malaria abẹ́yẹn so it's not okay we can count it this thing now Emi okomori kàn mọ reason mo kàn relax nínú i just my mind just settle even i have money i don't have i don't even bother because i know that òun ni ó dá mi kò ọlọ́run tó dá ojú ò lè ṣaláì ríran he knows me and mo dẹ̀ ti béèrè lọ́wọ́ you know mi ò fi bolt mi ò àwọn tó dẹ̀ ṣe mi ò mi ò fi yọ àwọn tí nǹkan kan bá ti ṣe ṣó ti ṣe bẹ́ẹ̀ but knowledge ni àní torí pé nǹkan kan ṣe ẹnìkan bí òkú ní sísìnyí ọjọ́ kanjọ́ kan oṣù máa kú bọ̀tí jésù dẹ̀ tún sọ pé àwọn kan wà tó yẹ pé wọn ò ní tán ikú wò tí jésù máa fi padà dé. bẹ́ẹ̀ni inspiration give it to some people yes a lot of people have seen nǹkan tẹ́lẹ̀ mi máa lóun rí yẹn people don't believe people again ní olden days torí wọ́n ti mọ̀ pé tó o bá purọ́ wọ́n máa ní kó sọ̀kò fún ẹ nísìnyí wọ́n ti mọ̀ pé irọ́ pọ̀ àwọn èèyàn máa kàn gbé irọ́ wọ́n dẹ̀ ní wọ́n fi àlùkùrán búra kẹ má gbà wọ́n gbọ́ àkàyù torí ẹ̀gàn bọ́ ọlọ́run sọ fún wa oníyẹ̀ your yes should be yes ó ti yé because you know why some people also want to prove themselves because they tó bá sọ tòótọ́ màmí tó bá sọ kó sọ pé o fẹ́ fi nǹkan kan kán lè mọ̀ they see organize with money to tell to give to some people to speak people play game but there's no problem ṣòtìyé so wisdom àwọn ọlọ́run rán ìránṣẹ́ sí ayé ó rán àwọn áńgẹ́lì ó rán àwọn áńgẹ́lì ó ní àwọn áńgẹ́lì kan tẹ́ ẹ̀ lè fojú rí ó sì ní àwọn èèyàn tí ọlọ́run náà tí wọ́n fi ara wọn jìn àsì wọ́n ti fẹ́ gbọ́rọ̀ ọlọ́run wọ́n dẹ̀ fẹ́ mọ̀ nípa ọlọ́run mọ̀ and when you want to know more about God when you give yourself to God you want to know more about him because he's there níbi tó wà yẹn he will give himself to you he will reveal himself to you tó o bá lo fẹ́ mọ̀ kò ń ṣe ẹlẹ́ṣẹ̀ o ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ bọ̀ ṣó kò rẹ ẹ̀ṣẹ̀ o ní múmẹ̀ tó bá jẹ́wọ́ ní tòótọ́ ni o tó rẹ̀ lóòní ṣe mọ́ àwọn kan mi wà tó pé wàá sọ pé mo fẹ́ ṣe é tí mo fẹ́ ṣe ó dẹ̀ ṣòro láti ṣe fún ẹ You ask God then for grace. Okay? You ask God for grace that this thing I want to do it is difficult for me. Okay? It's difficult for me. It's difficult for me. Daddy help me. Oh no, Nini be so bad. It's difficult for me. He will show off. I mean, he will show. Yeah. How far am I? You understand me? wisdom, knowledge, understanding. Before you do anything, master, man, don't base on my your knowledge. Before you do anything, master we wípé o ti Tori tán. Torí ẹ̀ ni àwọn ọmọ Ọlọ́run ni wọ́n ṣe fall into trouble. Ọlọ́run á máa jẹ́ kó fall into the trouble for them to learn more. Because at the moment tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ fún òṣìṣẹ́ Ọlọ́run but you know tó bá busy too much pásítọ̀ tó máa ń ní sáfíìsì lójoojúmọ́ tí ì ṣe pé bóyá kékeré báyìí tó kàn máa ní lójoojúmọ́ lójoojúmọ́ is about to lose the virtue the things tó wà nínú ẹ̀ because tó bá release fún thousand of people ó ní capacity tó lè gbé wàá béèrè fún mọ́ and when you give yourself to God for some tó bá fi ara ẹ fún ọlọ́run fún three hours ó lè that three hours ó lè last ó lè lò ó lè lò for three days ó dẹ̀ lè lò for three years. But what God is telling us we go to church service is very very good ó ní ká má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ àdẹ̀lẹ̀ máa péjọpọ̀ lójú títì tó bá kọ́ church torí àwọn ṣe pè ní church but the original church we are the church of God Our body is the temple of God. So don't corrupt the body. Because the Spirit of God that is speaking through me is also in you. Because you chase it out. Only o ṣe So don't corrupt, don't destroy, don't disturb the Spirit of God in this in your life. Okay? And when you disturb it, it will quiet. When it tó bá dẹ̀ quiet, ìgbà mi ò lè máa uh, the presence of God kò lè disappear ní ayé èèyàn wọ́n kàn ó kàn máa jẹ́ pé á kàn dákẹ́ síbẹ̀ kó jẹ́ pé ẹ̀mí èṣù ló operate is a very quiet is, spirit of God is a very very quiet spirit is a very humble very very ó máa ó máa kò ní because ó mọ̀ pé <laughs> òun kò òun ò lè jìyà ẹ̀ bá àtẹ̀mọ́lẹ̀ bẹ́ẹ̀ kò dùn ò bá àgbà lójú kò ṣe nǹkan kan fún ò bá àsọ pé kó wà ń bẹ̀ kó má sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ bọ̀tọ́ ti mọ̀ pé kì í ṣòun ló máa jìyà òun kọ́ ló lù sí ẹni tó ignore ẹ̀ ẹni tó ignore ẹ̀ òun ló ń lose he don't have nothing to lose torí ẹ̀ mo gbàdúrà fún wisdom fún yín lénìí o <laughs> tí kéènì bá ní wisdom kò ní pa abel a kàn learn from it ni a lọ ní fear of God mọ́ tí kéènì bá ní fear of God kò ní pa abel sẹ́ẹ̀. Piercing is better than you. You don't need to kill the person. If you have wisdom, if you have fear of God. He's richer than you. I'm fucking what? You know what? I want me in lọ́wọ́ báyìí bí ṣe ń sọ̀rọ̀ yìí. Èmi ò ní bọ́tí tí mo ní sínú wọn ní. Kò ṣe pé wọn ò ní náà wọn ò In ó. Ní táwọn ní wọ́n ń lò ó. Ní tẹ́mi náà ní. Ọlọ́run dẹ̀ máa ń love kéèyàn ṣe kíni. Ní tó bá fún tọ́lọ̀ ń fún ẹ gangan kó lò ó láti gbé orúkọ ẹ̀ ga ni o kò ní kó lò ó fún nǹkan burúkú o olódà gbogbo ẹ choose whatever you want but pray for wisdom and fear of God today when you have it when you have it many people will be ill from their sickness because a lot of people tí ò ní wisdom knowledge and understanding tí ò ní fear of God they are sick because they are jealous because they are killers because they are destroyers of destiny. Please, wisdom of God. Wisdom of God. Kò dẹ̀ sí ẹni tí ò bá ti ní ìbẹ̀rù Ọlọ́run tí ò ní wisdom knowledge àti understanding is going to lose position. ó lè pẹ́ he's going to lose it he's going to lose position for God to show you God will surely show himself that ṣé mo ti ń sọ fún ẹ o dẹ̀ fẹ́ ṣe o rò pé agbára ẹ̀ ni a wá gbé e wálẹ̀. a ṣe kí ni a wá gbé e wálẹ̀ ìbẹ̀rù Ọlọ́run wisdom knowledge and understanding and it's being caused by the fear of God people to bá ráwọ̀ èèyàn tó bá ń ṣe no fear of God no knowledge ló no understanding people that can haunt people like èmi sìn some people bí mo ṣe sọ̀rọ̀ àwọn ẹlòmíì wọ́n mà ní bóyá ó hàn tí wọ́n náà i'm telling them to take decoration ṣé nǹkan tí wọ́n ṣe ni mo sọ but i'm not hunting people and i don't hate people people àwọn èèyàn and let me tell you tó o bá ti wà ní abẹ́ ohùn mi tí ọlọ́run bá ti ń bá ẹ sọ̀rọ̀ personally pé go and do something stop listening to people too much <laughs> ẹni tí ò tí ì gbọ́ràn ṣé ẹni tí ò gbọ́ràn sí àṣẹ ọlọ́run ló fẹ́ fún ẹ ní advice ṣe tí ò ní ìbẹ̀rù ọlọ́run tí ò ní knowledge kò ní wisdom kò ní knowledge kò ní understanding kò dẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run ṣé òun ló fẹ́ fún ẹ ní advice tó fẹ́ sọ fún ẹ pé go and do this afọ́jú ni tó fẹ́ mú afọ́jú tó fẹ́ ní ó yá ẹjẹ́ àgbà bí wọ́n máa jọrọ́ sí kòtò ni listen to God people tí ò ní knowledge because you wan know what they want to be the best they want to put their self ọlọ́run máa ń surprise àwọn ẹlòmíì tí ò bá ní knowledge tí ò dẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run ọlọ́run á máa sọ fún ẹ pé èèyàn dáa jù ẹ lọ má máa sọ pé you are the best. má máa sọ pé kí pé you are the kí you are the best agbára yẹn wọ́n ló ní jù magebo sotaye kapa. ìbẹ̀rù ọlọ́run ọgbọ́n ìmọ̀ àti òye àwọn tó sọ̀sídì nínú bíbélì kí ni dáfídì fi mèkè nígbà tó yá tó bá dẹ́ṣẹ̀ ìbẹ̀rù ọlọ́run tún wá tún wọnú ẹ̀ ẹni tó bá dẹ́ṣẹ̀ tí òrónúkúwàdà tó sí àyàlé tó máa ń parun kò sí ìbẹ̀rù ọlọ́run wọn ò fi rìgáàdì fún ọlọ́run mọ́ they believe that i'm the best tẹ́mi bá sọ̀rọ̀ tí a bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ti tán níbo ọlọ́run ni ọ̀rọ̀ ó ní àtètè kọ́ ṣe ni ọ̀rọ̀ wà inspiration by people God use ó ní ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ sì ní kíni ní ọ̀rọ̀ náà hmm. gbogbo nǹkan tó wà ní ayé yìí mo ní tó bá lo wicked ọlọ́run wicked jù ẹ lọ dáàdì mi mi ò pẹ́ wicked o you are good to me tó bá dẹ̀ ti pè ní wicked á wicked ṣe èmi mi ò pè yín wicked o you are nice you are excellent you are powerful you are beautiful bá tí mi ò rí tí mo rí iṣẹ́ ọwọ́ rẹ̀ mo rí gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀ nínú iṣẹ́ ọwọ́ ẹ̀ ó wà ní ibẹ̀ ọba tèmi bọ́lá fọláṣadé ò rí ṣùgbọ́n tèmi rí iṣẹ́ ọwọ́ rẹ̀ kábíyèsí o tó o bá lo nice o nice jù ẹ lọ kí lo ní kí lo ní torí pé kò sí ìbẹ̀rù ọlọ́run nínú ẹ tó o bá ní ìbẹ̀rù ọlọ́run ò ní ohunkóhun ẹni tí ò ní ìbẹ̀rù ọlọ́run kò lè ní ìfẹ́ gbogbo tó bá ṣe show off ló fẹ́ ṣe ẹni tí ò ní ìbẹ̀rù ọlọ́run kò lè ní ìfẹ́ tí ọba dẹ̀ ti ní ìfẹ́ tó bá ṣe oore pàápàá show off ló ṣe. But some people they are not showing off they are being they are being beat by in tó ń ṣe oore tó ń ṣe wọ́n fọ́ wọn létí wọ́n disgrace wọn wọ́n ṣe many things they don't stop because they are being sent ability abínibíni ó yàtọ̀ sí ability wọ́n ti fún is a gift and let me tell you something many people that are blessed on this earth anything tó bá bless pẹ̀lú wọ́n ní kó o fi bless àwọn èèyàn ni wọ́n ò ní kó o fi destroy èèyàn. Whatever God has given to you, Yekepo Sotayaba, Magabo ya. know that you have nothing, it's only God that gave it to you. And ó fẹ́ kó fi build ni torí ẹ̀ láàárọ̀ yìí mi ò mọ nọ́mbà wọn ni ọ̀bá ni mo ń pokùn náà sọ́dẹ̀ lè ní mo ń wá ojú ayé àbí mo fẹ́ wọn ò anybody ò fẹ́ mi lówó o even bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí èmi mi jẹ́ títí rí èmi ń pray fáwọn èèyàn ọlọ́run dẹ̀ ti mọ̀ pé òun ò ní jẹ́ kí n lè ṣe many things tó wù mí fáwọn èèyàn for this moment torí pé mi ò ń ṣe ọlọ́run and I cannot put myself in the position of God that will do all things for you people can relieve you with little they have because gbogbo ohun tó wù kó ní tòfà tí wọn bá ti fi gbogbo ọrọ̀ ayé yìí gbogbo ọrọ̀ ayé yìí tí wọn bá ti fi sọ́wọ́ ẹnìkan ṣoṣo tí ẹ lọ́lọ́run fún ẹ tí o bá ti fi gbogbo ayé àti ọ̀run sí ọwọ́ ẹ kékeré ló fún ẹ so with the little tó bá yìí fún ẹ tó bá lè relieve àwọn ènìyàn you are not still yet called but your gift continue to use it as God has given you mẹ́sẹ̀gì ẹni tó bá mọ àǹtí rọ̀ṣúlà kan jọ ibi tí mo fẹ́ sọ yìí gangan ẹ lè bá mi àwọn kan mọ̀ kọ́ọ̀tì wọ́n ní ẹnìkan ó ti fún ẹnìkan ní mo wo ṣáàtì kan wọ́n ló fún ọmọ ẹnìkan ní scholarship ẹni yẹn wá bu ó gba scholarship yẹn padà kó má gbà lọ́wọ́ àwọn ọmọ yẹn kó má gbà kó dá padà fún ọmọ yẹn kó má gbà ìdánwò ni ọlọ́run ń tẹ̀sí wọn and let me tell you something tí ọlọ́run sọ pé ó do good to ọmọ mi máa sọ pé mi tèmi o ọ̀tẹ̀ bá fún mi ló máa gbà o but mi ò sọ pé tèmi o i'm not talking when i'm talking because if you give money i will be rich you don't give me i will be rich god will give me because i've tell him i need this and he know i need it he know i need some things but at this moment oh my God, tó bá fún mi ní nǹkan kan sí mo lè ṣe flafla kí n tún rìn lọ ságọ́ àwọn ọ̀tá but nísìnyí náà mo dẹ̀ ti sọ fún pé èmi gan tó bá fún mi sìn ti máa bèrè lọ́wọ́ ẹ̀ pé ní kí n lọ. téèyàn èèyàn bá máa ṣe gàgà mọ́ mi kó máa ṣe gìgì mọ́ mi tó bá sọ pé don't talk don't I will not you know I tell God to direct me mo wo ṣáàtì yẹn kò ṣe mò ń preach mi o but don't listen to people tí ọlọ́run bá listen sí àwọn ènìyàn manga bó ṣètè yaba mègé bó ṣètè yaba tọ́lá bá wo ènìyàn pẹ̀lú iṣẹ́ ọwọ́ let me tell you kò sẹ́ni tó máa wà láyé. bí a ṣe ń sọ̀rọ̀ yìí covid, ọlọ́run jọ o covid nineteen o ọlọ́run bá wa ká kúrò o àwọn èèyàn o àwọn èèyàn ń ṣe kan àti a lot of example example nínú ẹ̀ pé eh, ọlọ́run stop àwọn eléyìí ṣẹlẹ̀ nígbọ́ ẹlẹ́yìí ọlọ́run fi sẹ̀sọ́ fẹ́lẹ̀ ọlọ́run fi sẹ̀sọ́ fẹ́lẹ̀ because tí ọlọ́run bá fẹ́ attend a lot of cases is in the presence of God God is attending to cases you don't know ẹni tó ti fi ẹ̀sùn ọlọ́run o ò mọ ìdájọ́ tó ń bọ̀ lọ́dọ̀ ẹ because at times ó máa fi òkè dààmú ọlọ́gbọ́n àníbi tó sì ń lọ rèé o akọ́kọ́ gbàbí lọ don't look at what people say tó bá ti wà láyé nígbà mìíràn wàá ṣe bí ẹni tó ti kú bí wọ́n ṣe sọ pé Jésù ṣe kíni ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ may you get inspiration about God about God you know wọn ò ní pé wọ́n gba ẹ̀mí Jésù wọ́n ló sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀. At times it's not easy like i'm preaching for sotobire i talk about pastors they cost him a lot of those people that one who church they cost him a lot of trouble And tó bá máa ríyàn láti àárọ̀ dalẹ́ tí ò ní they will not allow the spirit of God even God have been talking to him Come máa fi ràn wọ́n kò because they busy èṣù gbọ̀ngàn ó máa máa wọ́n máa kill sẹ́nu ọ̀nà ọ́fíìsì ẹ̀ báyìí ni he will not attend to God because he attend to people too much and people at that time people are even planning for him you better attend, give ten to God also. Fear God. Knowledge is profitable. People just want to talk because wọ́n lè sọ pé a ti ka kíní náà mọ́ náà ṣé orí tó bá lo mọ àwọn tó mọ bíbélì jù ẹlẹ́ṣẹ̀ mọ bíbélì mo mọ àǹtí kan dúpẹ́ lórúkọ wọn jẹ́ ó ní orúkọ oríṣiríṣi tó máa ń jẹ́ àǹtí mi lè sọ lẹ́nu bóyá ó ti di bóyá ti bọ́ọ̀nì gẹ̀ àbí is a criminal wọ́n máa mú nígbà yẹn lọ́hùn fún fraud ní oríṣiríṣi àwọn fraudster tó wà ní ìlú nàìjíríà gbà big people ni wọ́n mú fún ẹsẹ̀ dẹ̀ ń dùn o ó ní ẹsẹ̀ kan tó rọra ó ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ẹ lè mọ̀ pẹ́sẹ̀ ń dùn ó tínrín báyìí ó máa ń ní gbogbo àwọn ṣọ́ọ̀ṣì ni mo ti mọ̀ o àtìgbà tó ń dùn ó máa ń sọ̀rọ̀ ní foursquare ńgbà yẹn nígbà tí wọ́n mú tó tó jáde yẹn mọ̀ pé àwọn church yẹn máa lọ kó àwọn èèyàn tó bá ti ní kinní tó máa ṣàṣe gbogbo àyẹn tó máa lọ sí foursquare náà you'll be talking about o baba Eberia wọ́n máa sọ fún wọn baba Eberia ni deliverance minister tó jẹ́ prison fellowship leader ní nàìjíríà gba mi ò mọ where about that man he is a very nice man a godly person which i learn a lot of things tí mo dey flow tánà oyin tí mi náà wọ́n tún pẹ̀lú ẹnìkan tí mo recommend ní nàìjíríà ní pásọ mi ò mọ ibi tí wọ́n wà ń sìn yìí gbogbo nǹkan tí ayé yìí ló jọ̀wọ́ sílẹ̀ tí máa wọ àǹtí yẹn bá ń sọ̀rọ̀ mú bọ̀ o tó bá ń sọ̀rọ̀ owó mílíọ̀n mílíọ̀n gbà yẹn gbà ni mo ti ń gbọ́ mẹ́rin táùsàn ni wọ́n ṣì ń nọ́ngbà yẹn mílíọ̀n mílíọ̀n tó bá ṣàn sọ̀rọ̀ mílíọ̀n mílíọ̀n mílíọ̀n nà á bàbá yìí máa ní pé dúpẹ́ má máa sọ̀rọ̀ mílíọ̀n mi tó o bá gbé wọ́n mílíọ̀n lásán síbi pé màá dákú o mi ò rí rí láyé mi. but it's a civil servant mi kọ́ ìtayà mi fọ ọmọ ìbíní ni bí ni bàbá yẹn àìbèrìyà lórúkọ wọn bàbá ìbèrìyà ẹ kí lórúkọ first name wọn náà mo ṣàmọ̀ pé sọ́ni wọn ìsá àbèrìyà I didn't know I didn't see him again but we pray we talking about wisdom knowledge and understanding because ibi tá a máa kà nígbà jíde jésì give a lot of people àwọn èèyàn wọ́n máa bẹ̀rẹ̀ sí í ṣe àwọn èèyàn tag me ọjọ́ kan náà fẹ́ tag mi I just press it down no no when you started doing something you argue something you argue something you sin against God both of them that is argue both side both left and right they are ignorant because òsín kọ̀ọ̀kan nínú ẹ̀tọ́ ọlọ́run kọ àwọn tí ọlọ́run lò bíi ìwọ náà fi ara ẹ sílẹ̀ fún ọlọ́run but we are not writing it we are not compile àgbé báyìí bó ṣe rí and again bible yẹn tẹ bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n fi alukuran kọ arabic wọ́n fi bible kọ hebrew wọ́n tú sí gbogbo èdè káàkiri ẹni tó ń tú nǹkan there is going to be mistake wọ́n máa yọ kúrò náà a lot of mistake but how personal Now the confusion purposely, deliberately, it was being created by God like that. For you to do what? Communicate with him. Let him give you wisdom. That is why he did it for a purpose. Now, covid nineteen, COVID twenty coronavirus has made people to say, oh yeah, lockdown, stay on your own, be yourself, communicate with God, have a personal relationship right now fear God. I saw somebody, eh, eh, they are dying in the way they die in Italy. They are not going to die like that in Nigeria. Have you repented? Those who die, are you better than them? I'm not praying, I'm not wishing you bad. They say eh, we always take things eh, by force yo. Eh, gbogbo tá a bá gbàdúrà náà a máa gbà Let me tell you, tó o bá ẹrí pé nísìnyí, tó o bá ṣe ìfẹ́ Ọlọ́run, tó o bá pẹ́ lórí àdúrà, tó o bá ti ẹ̀wọ̀n lẹ́yìn tó bá kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ tó o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ ó lè mí jẹ́ aláàánú láti dáríjì ṣùgbọ́n kó wà nínú ẹ̀ṣẹ̀ kó ní oore ọ̀fẹ́ máa pọ̀ sí kò possible tó bá dá ẹ sí gan kò dá ẹ sí fún ẹ̀ṣẹ̀ pé kó máa lo ayé ẹ bó ṣe wù ẹ ó ní kó lò ó dáadáa in tó dẹ̀ tún ní kó lò ó dáadáa fún yẹn kò ń ṣe láti fi gbé orúkọ ẹ̀ ga àbí láti ṣe pé kó dáa fóun àbí láti sọ pé òun fẹ́ jẹ́ ọlọ́run sí àbí láti sọ pé òun fẹ́ máa di alágbára láti fagbára kó o ba má jóná kó o ba má ba ayé àti ìran ẹ jẹ́ kó o bá lè má ba orílẹ̀-èdè tó wà jẹ́ wọ́n ṣe ní pé kó o yé jowú mọ́ wọ́n ní kó o ní ìbẹ̀rù ọlọ́run wọ́n ní pé kó o má ba àbáyá rẹ jẹ́ wọ́n ní stop convincing people and stop destroying people. message mo ní kán fún àǹtí Rosula ni pé it should not risk I should not withdraw that scholarship tó ti fún ọmọ ẹni tó bu ó ní tí ebi bá ń pa àwọn ọ̀tá rẹ ó ní fún wọn lóúnjẹ torí pé ìyálé ó ti nítòótọ́ tábà ní èmi ò judge láàárẹ̀ bọ̀ normal ní pé ká wò tó bá fẹ́ analyze ẹ̀ now this lady now one way or the other wọ́n mọ òun àti ẹni yẹn ọmọ orogún kan bí òun ló bìlì pé wọ́n close mẹ́ni yẹn jù now ọmọ orogún kan wọ́n ti wá gbé ọmọ yẹn síbẹ̀ wọ́n yọ ọmọ títí ẹ̀ àbí ó ti ṣe nǹkan kan bẹ́ẹ̀ yẹn it's going to be cost some eyebrow ó máa máa cost ẹlímítì náà but ẹlímítì kan ni mò ń sọ bó o bá ṣe dáadáa kó má bu ẹ̀gọ́ kókó gbogbo ayé síbẹ̀ they are still going to abuse you táwọn èèyàn bá dẹ̀ ti rò pé ó ti tó tọ́ọ̀nù wọn tó bá fẹ́ gbà wọ́n they will praise you people praise people and again tí wọ́n bá dẹ̀ praise you in fact to God who made me that aunty she's a celebrity she's a good example kò ń ṣe tẹnu honestly ẹ̀gbọ́n oníkóyin má dùn either she's a black or she's a white Edo state Igbo state Imo state anybody state state of any state kó tiẹ̀ jọ ọmọ Canada ni wọ́n she's a good example i'm not saying it because of eh, wọn tí fún mi lórí o but kan tí mo máa ń polówó aṣọ ń bí máa ní ẹ wá ra mọ́tò táwọn èèyàn mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n máa ní bóyá ó ti fowó òun náà ti ṣe kinní kan people go after you láti máa wádìí ẹ̀ evil knowledge kò sí knowledge ẹ lọ bèrè fún knowledge o ìbẹ̀rù ọlọ́run dẹ̀ ló máa ń fún yàn ní knowledge àti understanding have it go and buy it stop reading stop paying money to àwọn ọmọdé She need the school kan lọ school because in our society when you don't illiterate is a disease but I don't mean what they pé illiterate illiterate i mean stark illiterate wọ́n lọ school but wọn ò ka ọpọlọ ṣùgbọ́n àwọn kan wà tẹ́ pé wọn ti ẹ̀ ka ọpọlọ pàápàá mo dúpẹ́ fọlọ́run kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe bó ṣe wà yẹn àfi tó bá lè tí ò fẹ́ ṣe. àti rí bàbá ọbádáre wọn ò ríran gbogbo bible ni wọ́n ń kà wọn kọ́ ló ń kà wọn bá ti kà báyìí ó yá kò correct ó yá wọn máa níbẹ̀ ọ̀nà ọlọ́run la orí àwọn ọjọ́ tó kọ́kọ́ ríran èèyàn máa rí pé àwọn fẹ́ kú ni pé ọlọ́run máa ti fún àwọn olórí sọnù kẹ́ wọn lọ́lọ́run la orí àwọn báyìí ó dẹ̀ gbòdìdì bíbélì ó dẹ̀ gbé sí èmi dẹ̀ tún ti rí èèyàn tó ṣe testimony lójú mi pé kò lọ sí school rárá ọmọ ìlú boniná is not a Nigerian kò lọ rárá rárá but he speak English he speak all language and he preach ní ọjọ́ tí ó bá Jésù pàdé ni o ní ọjọ́ tó bá Jésù pàdé tí ọlọ́run tó dọ̀run lè sọ pé mo fẹ́ lò ó you know God do something ẹ wo kí lorúkọ yẹ Mósè akálòlò ẹni pé tó bá fẹ́ sọ̀rọ̀ ẹyọ kan ọlọ́run wá ràn lọ síwájú ẹni tó ẹnu ẹ̀ gbó ṣáṣá alọ́nà máa ń fi òpè dààmú ọlọ́gbọ́n wà wá jókòó ń gbà mí báyìí máì sí ìgbéraga wà á máa wò pé ṣé èmi lè ń bá sọ̀rọ̀ ẹlòmíì sì tí wọ́n bá fẹ́ describe mi ẹlòmíì lè gbé ó lè ní èmi ó lè fi mí wé little rat ẹlòmíì lè fi ara ẹ̀ wé lion <laughs> ẹlòmíì lè bẹ̀rẹ̀ ìwé oríṣiríṣi because ìgbéraga kò ní ìmọ̀ kò ní òye tí máa wo ẹlòmíì báyìí ẹlòmíì ẹni don start what you cannot finish má kò máa wò pé ṣé o fẹ́ pọ̀ Ọlọ́run níjà ni ṣé o fẹ́ pọ̀ Ọlọ́run tó o lè pọ̀ Ọlọ́run jẹ ni kí ló lè ṣe gan mi ń fẹ́ ah! mo máa ọjọ́ kan mo bí ẹnìkan bá mi gbé pé ẹnìkan wọ́n jí kiri kan mo ní no no I no dey like that thing I no dey like am I no dey like am it's not me o. Oh the spirit of God in me. Don't be too bold. Don't proud. Have the fear of God. Don't jealous. And until you Rosa, don't ever listen to anybody. You have the spirit of God in you. Continue to listen to the spirit of God in you. People around you, it's because you have money. God has given you what in tó ń gbé fún ẹ. In tó ń gbé fún ẹ. Ọlọ́run ló máa gbé fún. Wọ́n sọ story mo kàn wo ibì kan náà mo rí ọmọ Dorcas yẹn tó ṣe. Ó ṣe ṣáàtì kan mo ṣáà rí tó ń sọ story wọn biography wọn ṣáà ń sọ pé bàbá wọn ó kú ní kékeré ìyá wọn náà kú kékeré nígbà tí wọ́n wà nine years I was so touched She's an orphan mo ní wow I was touched you know she celebrated her she forget her mother it's because of what she did to her ìyá ẹ̀ di púpọ̀ nìyẹn ara ìmọ̀ye àwọn tó ní ìyá púpọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ ni tó ní bàbá oríṣiríṣi náà ni tó ní bàbá wọn tó dẹ̀ máa máa pe bàbá mi ní bàbá you get me now when you listen to God tell bá sọ fún mi pé ẹjọ́ kínní ni mo fẹ́ kẹ́ bá wa ṣe I will not do it o lè fún mi ní information o kí n pray sí o but kó wá sọ pé nǹkan báyìí ni kí n bá yín ṣe o I no go do am because àwọn èèyàn bá accuse me accuser of the brethren tó bá dé I be able to tell them ọwọ́ mi rèé o mi àdàbí tó fẹ́ pé èèyàn ló sọ fún mi but nígbà yẹn tó o bá ti sọ fún mi mo ti agree ni wọ́n dẹ̀ nínú agreement a dẹ̀ mọ̀ pé many agreement evil agreement bíbélì sọ ń pa ẹ̀ agreement tí ò ń ṣe ti ọlọ́run tí ò ṣe wà tọ́lọ́run lẹ́jọ́ ní agreement evil agreement ó máa ń scatter last ni kò sí agreement tó ní láyé yìí tí ò ń ṣe ti ọlọ́run tí ò ní scatter at the end of the day bó o bá ń sọ á máa já bó o bá ń sọ á máa já á ní àpá gbogbo gbogbo relationship gbogbo ẹ̀ ló máa lápá because it's been it's not joined together torí ọjọ́ tí mo preach pé what God joins together let no man put asunder tí wàá kà nínú ọ̀rọ̀ ọlọ́run mo ní nǹkan tí ìwọ ibi tí o wà yẹn ṣé ọlọ́run ló join yẹn together ni wọ́n máa ní ó sọ blasphemy èmi mímọ́ ló fi wọ̀n mí ntí bẹ́ẹ̀ ni kì í ṣe money you marry then really o bímọ ẹ̀ ẹ̀ wà tẹ́lẹ̀ yẹn wà for some time are you joined by God are you together by God ṣé ọlọ́run ló so yín pọ̀ àwọn relationship kan wà àwọn nǹkan kan wà tó jẹ́ pé ọlọ́run ló ṣe é papọ̀ the alarm à ń sọ fún ọlọ́run lónìí ni pé the fear of God is the beginning of wisdom a dẹ̀ ń pray fún wisdom knowledge and understanding òun náà ni title tèmi a dẹ̀ béèrè fún ìbẹ̀rù ọlọ́run kó lè fún wa ní wisdom bẹ́ẹ̀ ni ẹni tó bá ní ìbẹ̀rù ọlọ́run ló bá ní ló bá tán ó máa love ó máa give ó máa wo ẹlòmíì ó máa fojú re wo ẹlòmíì kò ní sọ pé eléyìí ẹni báyìí ni kò ṣe báyìí ẹni kò báyìí kò sí ẹmọ ìbẹ̀rù ọlọ́run kò sí nínú ayé àwọn ènìyàn ẹ bẹ̀rù ọlọ́run o no matter what tẹ bá ń bínú ẹ má ṣe ṣẹ̀ ó ní ẹ bínú ẹ má ṣe ṣẹ̀ ẹ má dẹ̀ jẹ́ kí òun wọ̀ bá ìbínú nínú yín thank you ẹni tẹ́ ẹ ń sàmì bí mi owó kọ́mọ̀ ìgọ̀bọ̀gọ̀bọ̀ those of you tẹ́ ti sàmì sàmì god bless you glory honour adoration be unto god alone god alone his name alone be praised. àwọn èèyàn tó máa ní kọ́sítọ̀ ní bá fẹ́ fi tara sí god forbid yèké so tayaba the will of god be done mo ní orin tọ́pẹ́ àlẹ́sìn àmísọ́lá àlẹ́sìn ó ní ṣebí ìwọ la mọ̀ kókó ayé mi o bàbá mọ̀ mí mọ̀ mí bó o ti fẹ́. ó ní tó o bá ayé mi á wò ó ṣebí ìwọ la mọ̀ kókó ayé mi o bàbá mọ̀ mí mọ̀ mí bó o ti fẹ́. wọ́n bá fẹ́ lo tara bọ́lá ò ṣe fẹ́ ló ṣe máa rí láyé mi kò ṣe bí èèyàn ṣe fẹ́ tí n bá wo nǹkan táwọn èèyàn bá sọ wọn kàn ọmọ èèyàn èèyàn ń pààyàn ṣeré ni o let me tell you the truth àwọn èèyàn ń purọ́ mọ́yàn ṣeré ni ẹ̀sáǹpù ni Jésù jẹ́ àti gbogbo ìránṣẹ́ àwọn gbogbo nǹkan tó kọ sínú Bíbélì kí ni wọ́n kọ nígbà yẹn nígbà tán ti kọ́ two thousand and twenty years ago èyí tán ti kọ before that time kí Jésù tó wáyé two thousand and twenty years ago ni Jésù wáyé and uh, before then ní àwọn old testament ti wà wọ́n ń pààyàn wọ́n ń ṣe kò sí nǹkan tó let me tell you táwọn èèyàn bá ń sọ̀rọ̀ fún ẹ apààyàn ní àwọn èèyàn ayé naturally is a killer kì í ṣe àwọn group tó ní wọ́n bá dárúkọ ayé ńgbà míì wọ́n bá máa rí i pé bóyá ó ń tà ọ̀pọ̀ sílẹ̀ èmi ò ní láti throw shade tí n bá ń sọ̀rọ̀ tẹ́mi mo bá ń bá mi sọ̀rọ̀ ó ń bá mi sọ̀rọ̀ ni i don't need to throw shade if i want to call your name i call your name i don't throw shade because some people ma report shade normally naturally in tí wọ́n ń pè ní ayé yìí ti àwọn èèyàn ayé èèyàn èèyàn tá à ń pè ní ayé they are naturally killers ọ̀ǹtì tí ọlọ́run bá tú ẹ mọ́ tó bá tú ẹ ṣe tí ìbẹ̀rù ọlọ́run bá wọlé tí ó di òkú ṣẹ̀ṣẹ̀ tí àyè òde wà láàyè sí òdodo nothing but the truth. ìgbà tí mo sọ̀rọ̀ ń bíbà mo sorry láti sọ people feel offended but those who some people understand now they will know they will know that the spirit of God is me I don't ṣe nígbà kí n tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí bí àyà mi ṣe rí lélẹ̀ ọlọ́run ní sọ̀rọ̀ <laughs> àyà mi gan báyìí tí bá sì ń wo nǹkan tí èèyàn lè ṣe fún ẹ ó ní tó o bá sọ̀rọ̀ màá jẹ́ kán ṣe nǹkan fẹ́ ṣe ṣùgbọ́n tó o bá sọ̀rọ̀ tẹ́nìkan bá lóun fẹ́ ṣe tí ò dáa fún ẹ ó ní mo lè bá gbogbo ayé jà torí ìwọ má jẹ̀mú ọlọ́run tí o bá ṣe tí ọlọ́run fẹ́ tó bẹ̀rù ọlọ́run kò sí tọ́lọ́run ò lè ṣe tó torí ẹ̀ ó máa yéèké pọ́sọ̀tàyàbà báyẹn mo sọ hey open my mail o mo ní i love people when i'm talking to my mummy like this i give her clothes mummy you are not looking okay Move fẹ́ kẹ́ ẹ wà but my tó wá tún ṣe nǹkan tí ò dá mummy láì kàn tí ì ṣe ah I torí ọlọ́run mo tọ̀ sọ nìyẹn mo rẹ̀ sọ mo sọ nìyẹn àwọn tó bá dẹ̀ gbọ́ tí ẹ̀mí ọlọ́run bá wà nínú wọn náà tí ọlọ́run bá understand because ọlọ́run fẹ́ ká jí àwòkọ́ṣe ó fẹ́ ká jí example fún àwọn teacher because to about to be more, àbí tán bí ẹ síbi kan you are all teachers teaching people what are you teaching people around you ìwọ tó ìwọ tó níkà ó tíṣà ọmọ ẹ láti jẹ́ ìkà ni ìwọ oppressor ó ń tíṣà ọmọ ẹ láti jẹ́ oppressor ìwọ tó jẹ́ abínú ẹni ó tíṣà àwọn ọmọ i realize that now i realize that that aunty yẹn kò lè fúnyàn lówó pé kán lọ búyàn she's been doing that Auntie Rosula. But you know what? On a good day, yéé bá ṣe kàpá àmàlà àwọn ẹlòmíín bá wù ẹ wọ́n fẹ́ máa lead ẹ lọ wọn ọdẹ fẹ́ kí story ẹ change wọ́n gbé àlè lé ẹ Lori. ẹni to bá gbé àlè kúrò Lori. ẹ by activating you again they see the person like a threat ẹni to bá ṣoore attack máa ń wà lórí wọn gan a dangerous into dangerous, you nínú gift Ọlọ́run àwọn kan máa ń sọ pé tó bá ń ṣe deliverance òun ló léwu jù tó bá ti kún fẹ̀mí mọ́ ló lè ṣe deliverance tó bá dẹ̀ ti ṣe deliverance tó kó dẹ̀ ní káwọn ọmọ ẹ̀ kún fẹ̀mí mọ́ wọn ò lè ráyè nulẹ̀ bọ̀ sórí tó léwu jù òun náà ni kó máa give is a giving spirit is a very very ó máa ń pe attack gan bẹ́ẹ̀ni ayé tí wọ́n ní kò ní ẹ mọ̀ pé ogun wà láyé yìí àwọn tí wọ́n ní kò ní ṣoríire òun activate ògo iṣẹ́ tó léwu jù wọ́n dẹ̀ máa fẹ́ sọ ẹ́ dèèyàn burúkú ni wọ́n máa fẹ́ kí igi tó dára tó ń so èso rere wọ́n máa fẹ́ kó di búburú ṣùgbọ́n bíbélì sọ fún wa ó ní ǹjẹ́ igi búburú lè so èso rere kò jọ́ ǹjẹ́ igi rere lè so èso burú kò jọ́ ìwé sídà wọn kàn lè wá ni tó bá ti wá ó ní wọn ó wá ó ní ṣùgbọ́n tújúká àti ṣẹ́gun ayé fún ọ ó ní kò sì sí ohun ìjà olóró kan tán lè dàkọ́ tó máa ṣe ó ní tòótọ́ wọn ó kóra wọn jọ pọ̀ ó ní ṣùgbọ́n ìmọ̀ náà kì í ṣe tèmi ó láwọ̀ tún wọn ká ohun tí ọlọ́run bá ní kó ṣe ni kó ṣe o don't listen to people bẹ́ẹ̀ ni akọni ṣìnà people will tell you what favour them èmi ò ń sọ nǹkan torí pé lè jẹ́ ọ̀rẹ́ mi àbò jẹ́ ọ̀rá lé mi àbò jẹ́ nìkan mi ò sọ mi bá sọ̀rọ̀ èèyàn mi ò sọ pé torí pé mo fẹ́ wá fàmí láti ẹ̀ o ọlọ́run ló ń lè mí fún o kì í o kí n má lọ máa mi lójú ọlọ́run dẹ̀ ní jẹ́ ń mi lójú the lord will be honour every day because without him i'm nothing i'm nobody but with him i'm somebody ibi tí mo bá wọ̀ pẹ̀lú agbára ọlọ́run ibẹ̀ di ẹ̀rọ ibẹ̀ di ibi ayọ̀ ibẹ̀ di ibi ìrọ̀rùn yéèké pósóta ó ní lọ sínú ayé lọ wàásù ó ní ibi tó bá ti dé tán bá ti gbà ọ́ ó ní ni. <laughs> ó ní ṣùgbọ́n tó bá kọ̀ ọ́ ọ̀rọ̀ ọlọ́run náà ni ó ní kíni ó ní gbọ́n ẹsẹ̀ síbẹ̀. àwọn ẹlòmíì tí wọ́n ti rí many things ọlọ́run ti ṣe through àwọn lọ ẹni dá wọn ní ẹni tí ẹlòmíì kò mọ̀ ẹni tó wa kò rí ẹni tó rí kò mọ̀ I will not do things because this person have haunted me before tó bá ṣe hunt mi yẹn a ti gbàdúrà sí Ọlọ́run tó bá ti tó àkókò is going to reward them for but tó bá ṣe nǹkan tí ó bá jẹ́ pé ó bá tún rí pé mi kan that's the spirit of God me it's not me. ẹni tí ò rí mi kò rí nǹkan kan mr ẹlẹ́fẹ́ raṣọ tí mo wọ̀ ẹ send owó mi ò ní surprise ẹ ẹ send two hundred dollars account mi màá bá yín rà mi ní surprise tí mo rà ẹni tí ò rí ọ kò rí nǹkan kan ẹni tó pè mí yẹn ó send aṣọ tí mo wọ̀ track down kan tí mo wọ̀ níjọ́ yẹn àwọn aṣọ kan tí mo wọ̀ kì í ṣe gown tí mo wọ̀ lánàá o ẹni yẹn wà ní Canada ó ń pè mí lọ́wọ́lọ́wọ́ lòun wà ní Ontario but he's calling me now ó pè mí lánàá mo ti sùn because mo máa sùn early so mo ti jí láti past twelve ẹni tí ò rí ọ kò rí nǹkan kan bẹ́ẹ̀ ni. ẹ ń gbọ́ it is well don't distract me next time tẹ bá tún ṣe torí mo mọ̀ pé ẹ ń ṣe iṣẹ́ kan ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ jọ̀ọ́ máa ẹ lè dàgbà jù mí lọ o ẹ lè jẹ́ pásítọ̀ mo mọ̀ pé preacher nìyí don't do that to me next time ẹ má dán mi wò kí n má bàa sọ pé kọ́lọ̀ ń dán yín tán èmi ò ní béèrè fàdánwò fún yín àdọ́tán ni màá béèrè fún ọlọ́run lọ́wọ́ ọlọ́run fún yín ẹ má dán mi wò màá mi ò ní bèrè fún àdánwò fún yín àdán tán tẹ́ ọba lòun fàyè wọn mo sọ fún mi ní ọlọ́run bá ń fọ̀nù wọn ayé àtọ̀run ọlọ́run ló ní má dán mi wò kó má bàa rádàn tán please ẹ má dẹ̀ fi mí wé anything tí ò bá ń ṣe tí ọlọ́run bá ń san mi because tó bá fi mí wé ló máa jọ inú ló máa dà tó bá ti yá ohun tó bá pè mí ló máa jẹ́ tiẹ̀ tó bá lèmi ológo àná o ò ní rògo mọ́ ó máa lọ mọ́ ẹ lọ́wọ́ gbére ohun tí tó bá sọ fún mi pé Bọ́lá forgive me and I will kó lè máa dùn fẹ́ lẹ́nu mi ò mi ò I'm not boasting so má ṣe bẹ́ẹ̀ béèrè fún wisdom stop bringing people down stop jealousy the fear of God is the beginning of wisdom okay mm-hmm. and ẹ má máa dẹ̀ brainwash àwọn èèyàn ẹ ṣé o ìbẹ̀rù Ọlọ́run ò ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n a ó gbàdúrà lẹ́nìí a ó gbàdúrà báyìí pé ọlọ́run fún mi lọ́gbọ́n fún mi ní ìmọ̀ fún mi lóye fi ìbẹ̀rù rẹ sókun àyà mi every day ní ti máa ń sọ fún ọlọ́run nìyẹn jọ ọlọ́run bá mi fi ìbẹ̀rù rẹ sókun àyà ọmọ mi fi sókun àyà adébùkọ́lá bá mi fi sókun àyà olólùfẹ́ mi ìbẹ̀rù ọlọ́run tí èèyàn ti ní ìbẹ̀rù ọlọ́run kò sí tí ò lè ṣe á dọkọ á pààyàn á máa rẹ́rìn yìí o kò sí tí ò ní ṣe ní burúkú ìbẹ̀rù ọlọ́run no wisdom no knowledge or understanding because tó bá ti mọ̀ pé o ṣe burúkú yóò dẹ̀ mọ̀ pé aburú máa bẹ you are going to pay for whatever you have done ah, you are doing it ṣé nìyẹn ní wisdom ni kò ní knowledge kò ní understanding so that's it adúpẹ́ lẹ́nu <laughs> àdúrà father in jesus name my daddy my lord i say thank you father bàbá mi ọlọ́run mi ẹlẹ́dàá mi olówó orí mi èmi yìn ọmọ ogun ọ̀gá mo ṣe ọlọ́ba gbọpẹ́ àti ìyìn tí mo mú wá lónìí o ọ̀rọ̀ náà ẹ ti ràn sí mi ẹ ti ràn sáwọn èèyàn yín ọlọ́run jọ ìmọ̀ ọgbọ́n àti òye la béèrè fún àti ìbẹ̀rù yín olùgbésókun àyà wa fi fún mi ọlọ́run fún àwọn olólùfẹ́ mi wọ̀nyí fún àwọn ọmọ tó fún mi ọlọ́run jọ o ìbẹ̀rù ọlọ́run ìpìlẹ̀ ṣe ọgbọ́n rẹ̀ olúwa fi sínú mi fi sínú àwọn ọmọ tó fún mi fi ní gbogbo àwọn olólùfẹ́ mi yéé bà ṣe kàpánà nà bábọ̀ sòtó yé bá mo gbàdúrà fún ìbẹ̀rù ọlọ́run àti ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n knowledge and understanding pẹ̀lú ẹ̀ Olúwa fi fún èmi àtàwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó ṣàmì lónìí bá mi fún wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye àti ìbẹ̀rù Ọlọ́run fi sínú ayé àwọn ọmọ mi lórúkọ Jésù mi ò má jẹ ẹ̀ṣẹ̀ o níkẹyìn ọ̀rọ̀ tí mo tẹ́ ẹ lò mí fún lónìí má jò takò mí bàbá mi àti Ọlọ́run mi mú mi délé ògo ní ìkẹyìn èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi Thank you, Father, because you answer prayer. I cover myself with blood of Jesus. Mo sorrow, you got jáde. Lord me more with power, knowledge, and understanding with your spirit. Agbara ton da dá ibi padà sórí oníbi. Tó ń dá àfọ̀ padà Agbara ọlọ́fà. Agbára kò ṣeré fi kò ṣeré fi wọlẹ̀. Ọlọ́run gbé sínú mi. Yéèké yaba. magaba sata. agbara ton ń sọ agbara Agbára tó ṣe tòótọ́. Agbára tí agbára òkùnkùn ko kò lè dojúkọ. Ọlọ́run gbé sínú Thank you, Father, because you answer prayer. I cover my people with blood of Jesus coronavirus wà káàkiri àgbáyé àwọn olólùfẹ́ mi pátápátá àwọn ènìyàn rẹ àwọn ọmọ rẹ bàbá ọlọ́run àti èmi àtàwọn ọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi àti gbogbo àwọn ènìyàn rẹ pátápátá ọ̀run dáàbòbò wá pa wá mọ́ bí ẹyin ojú búburú kan kì yóò ṣubú lu gbogbo wa àrùn kárùn kì yóò súnmọ́ ilé wa ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún ẹgbẹ̀rún ní apá òsì ó ní ojú wa tiwa láwọn fi gbọ́ ojú wa láwọn fi rí kí yóò súnmọ́ ilé wa ibi ò ní kan èmi àti ẹ̀yin o kò ní kan ọmọ wa a ò ní gbọ́mọ sọnù bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run sáyẹ̀nsì thank you father because you answer prayer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 my people, my children, all my well wishes, all the people that say amen here, that will still come and write good things. Say amen. I pray, Lord, we shall run it we all run it away as all safe in jesus name as mountains surrounded jerusalem my bá mi àti ọlọ́run mi as mountains surrounded jerusalem oh lord father please lord please lord please lord surround our life with favor, with goodness with testimony with power with joy with goodness with testimony with power <laughs> with hosts of heaven with flame sword of fire with protection of God, both now and forevermore. Amen. Amen. Amen. Jesus' name. Amen. Say hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Good morning. Monday Olóyin. Happy Easter Monday. Revival Egba. Look at kò tí ì padà o. Bọ́lá Fọláṣadé èkè Ọ̀túnbọ́lá ẹ pè mí lórí ọ̀rọ̀ owó hmm. àbí tẹ́ bá ní information tí ó ṣe dáadáa kì í ṣe pé kó à ń dúdú sí o à ń dúdú ẹ̀hẹ́n àwọn ẹ pè mí lórí ọ̀rọ̀ mọ́tò ẹ fẹ́ ra mọ́tò bẹ́ẹ̀ ni ẹ pè mí Bọ́lá lórúkọ mi ń jẹ́ mọ́tò ṣe ti yé hmm. ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni nínú ara hmm. love fear God don't block people àlè ẹ jẹ́ ń gbàdúrà fún yín ẹnìkan wà lábẹ́ ohùn mi lórúkọ jésù mo gbàdúrà fún yín ọlọ́run tó yí òkúta ẹnu bójú jésù kúrò tó gbé àlè kúrò ní ebè tó fi àyè gbà láti jáde tí ọ̀nà ṣí mo gbàdúrà fún ẹ̀dábẹ́ èmi àti ẹ̀dábẹ́ lórúkọ jésù àlè lórí ayé yín gbogbo àwọn ẹ̀dá tó pààlè lórí ayé yín mẹ́ríkà páyà mo ní kí ẹ̀dá bẹ́ẹ̀ kó jẹ àlè ẹ̀ kó gbé àlè ẹ̀ lórúkọ jésù ó di tiẹ̀ ire ní tèmi àti ìwọ lórúkọ jésù mo ọlọ́run tú ọ lónìí ẹ èmi bọ́lá ò ní wọ ní èdè ìwọ tó wà lábẹ́ òmí náà tó ń gbé àlè lé lórí tó ń gbé àlè lé ṣẹ́ ọ̀run gbé àlè náà kúrò nítorí pé jésù jíǹde kò nínú ìsàkú mo fi ọjọ́ àjíǹde torí ọgọ́rùn mo fi gbàdúrà fún ọ lónìí o ọ̀nà rẹ là inú rẹ dùn ọkàn rẹ balẹ̀ má ṣe ìkà ẹ ọ̀run súre fún ọ ẹ wọn ní kó máa lọ kó má sì dẹ́ṣẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni Jésù wí amen bye bye for now a máa ṣe ọ̀rọ̀ kan lénìí ẹ̀ n tí Ọlọ́run máa ní ká sọ nípa àwọn tí a máa sọ ó lè kó ṣe àwọn kò ń ṣe ó lè má jẹ́ nípa nǹkan kan ṣáà máa sọ̀rọ̀ lénìí you understand Well, the way I'm being led okay èyí tá a máa ṣe lénìí á sọ. So ó lè má jọ̀rọ̀ sọ sí tó but there's some things àwọn kọ̀ọ̀kan ti wà pile up ní bíbá yìí tó yẹ pé ìtọ́lọ́run ti ní ká ṣe lónìí a máa ṣe love you guys bye bye. ẹ̀hẹ́ tẹ́ bá fẹ́ ránṣọ nílùú Italy mhm, born of my brother is there in Italo ẹ fẹ́ ra lé ẹ fẹ́ ra lẹ̀ ẹ lo ẹ pé dami ọmọ màṣá bẹ́ẹ̀ ni ẹ ṣe.